إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته شرع معارج القبول بشرح السلم الوصول هناني àtúnfẹ́ fara lẹ́yìn àwọn àsìkò díẹ̀ sẹ́yìn tó ti ṣíwájú tó ṣe pé tíra wa yìí àti alákọ rẹ̀ ìyẹn ni pé àti sinmi fún fúngbà díẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ìtẹ̀síwájú yóò tún máa wáyé lórí tírà yìí láwọn ọjọ́ tí ó ti máa wáyé àwọn ọjọ́ náà ni yawma alhamis waljumua fafi fajiri alhamis aliyahu lásùbà tèmi ìtẹ̀síwájú yóò máa lọ lórí àwọn àlàyé tí a ń bá bọ̀. Àyà tí a wà ń bẹ̀ nínú àlàyé pẹ̀lú àlàyé òun náà ni àyà tí olùwà ni wà ìdí àkàdà ọ̀bùk. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى الآية آية ọ̀rọ̀ ti أتي níwọ̀nba àti bó ṣe kẹnu nípa àyà yìí. Àyà yìí nítorí dálé lórí òun náà ni ìtàlẹ́pẹ̀ ní dalilu alfitra fi iqrari at ẹ̀rí jẹ́ mi sọ lórí wípé. gbogbo ọmọ ànábì adama tó wáyé wọn wáyé lórí dáadáa ni o wọ́n wáyé lórí ṣùgbọ́n mọ̀tọ́mọ ènìyàn délé ayé tán tí ń dàgbà tí ń ní làákàyè tí ń dá ọtún mọ̀ sósì òun náà ni oníkálukú sẹsà ètò tó ń kálukú bá wáyé. látọ̀dọ̀ ọlọ́run láti inú ìyá ẹ̀ òun náà ni ẹ̀sìn òdodo. Áyà ìfọwọ́wí ni pé ẹ rántí nígbà tí ọlọ́run ọba tó gbé àdéhùn. Àdéhùn yìí látara àwọn ọmọ ànábì níbi ẹ̀yìn wọn ẹ̀rí báyà ìṣèwá ni mẹ́mbà ní ádámà àdéhùn yìí olúwa gbé látọ̀dọ̀ àwọn àrọ́mọdọ́mọ ádámà òun ló fa ìfẹ́ lójú àwọn onímọ̀ tí wọ́n fi fi àyà yìí lójú torí pé òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wassalam gbàtú tí tó fi ṣàlàyé àyà yìí ó ṣe ọlọ́run jó yé wa nínú àwọn ẹgbà wa wípé gbàtọ́lọ́wọ́n ọba tó dáadáa mà tán létà ni olúwa ó fi ọwọ́ wọ́ ádámà lẹ́yìn ó sì kó gbogbo ẹ̀mí tí ó jáde jọ lára ọmọ ànábì ádámà ó ní ẹ̀rọ àwọn eléyìí ọmọ àlìjáná rèé o àwọn tí ó ṣe eré àwọn eléyìí tí wọ́n sì jábọ̀ rèé ó tún fọwọ́ wọ́ apá kejì lẹ́yìn ádámà náà lẹ́yìn ànábì ádámà alayhi salam ó tún fi ọwọ́ ó fi wọ́ àwọn ẹ̀mí kan jáde kazẹ́rì. wọ́n rí wíní wíní wíní wíní níjọ́ náà wọ́n ní àwọn eléyìí o àwọn tí àwọn ọmọ náà ní. eléyìí àkọ́kọ́ náà olúwa ní nígbà ní Adam látara ọ̀rọ̀ ọmọdọ́mọ àwọn Ádámà ni o ń ṣe ọlọ́run jó yé wa wípé Ádámà lọ́nà ọba fọwọ́ lẹ́yìn. tó túmọ̀ sí wípé látara ádámọ̀ làwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ó ti máa rẹ̀ àwọn náà sì ní wọ́n máa bíra wọn wọ́n ní túmọ̀ àyà yìí ni tí ò sọ pé ńgbà tá a gbádéhùn látọ̀dọ̀ ádámọ̀ torí pé àwọn àrọ́mọ ádámọ̀ ni olúwa gbé àdéhùn pẹ̀lú kí làdéhùn náà olùwà ní alastu bi rabbikum jẹ́mi kọ́ lọ́wọ́ ọba tí mo dá yín jẹ́mi kọ́ jẹ́ lẹ́lòmíì tẹ́sí ìjọsìn fún tẹ́ bá dáyé kọ́ọ̀lù bàlà gbogbo ẹ̀mí pátápátá wọ́n sì jùpá jù sẹ́lẹ̀ jọ́nà ìpè à ìpè àtún àlẹ́ lòmíì wọ́n náà ni kọ́lọ̀ wọn bá tún wá ní ń wọ̀nù yín an taqulu yawm al-qiyamati inna kunna an hadha ghafilin kí wọ́n padà máa wí nǹkan míì tẹ́ ẹ bá tún padà tẹ́rí wá bá ọlọ́run ọba níjọ́ alkiyama ìpè àti gbàgbé o àwọn ọ̀ràn tí àdéhùn kan. Táyà yìí ọ̀fà ìdáradó púpọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ olùmọ̀ wa tó jẹ́ káwọn náà kan nara tán níwọ̀nba lórí àyà yìí òun náà ni àti yanjú àwọn ìgbìyànjú àwọn olùmọ̀ tí wọ́n fi mọ̀ ara wọn lórí àyà yìí nínú ẹ̀ òun náà ni àdéhùn yìí nínú ẹ̀ òun làdéhùn yìí torúkọ mi ènìyàn rántí mọ́ gẹ́gẹ́ bá ti sọ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ṣíwájú ta ló rántí ipò ń gbàdéhùn kan ṣùgbọ́n kó má ba àwa di wípé èèyàn rántí mọ́ náà lọ́wọ́ fi sọ àwọn tírà kalẹ̀ lọ́wọ́ bá fi rán àwọn òjíṣẹ́ ọmọ ènìyàn rántí o ọ̀rántí o eléyìí ò ní tùmọ̀ mọ́ torí pé kí ni ẹ̀rí jẹ́ mi nsú mi ó ti wáyé àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn tíra ọlọ́run tọ́lọ́run ọba tó sọ̀kalẹ̀ ṣùgbọ́n gbà tí olúwàjú yé wa ó pé àdéhùn yìí wáyé ọmọ ènìyàn sì ti gbàgbé lóòótọ́ ó tún fi kàn mọ́lẹ̀ pé àti tí gbogbo ọmọ ànábì ádámà bá wáyé òun náà ni wahdaniyatullah ìjọkan ṣoṣo ọlọ́run ọmọ yahudi ọmọ nasara ọmọ abọná ọmọ abọ yẹpẹ ọmọ abọ ẹbọ oníwàbí gbogbo ọmọ tó wáyé ìwà ìtàn bá wáyé wọn bá dalilu al-fitra àdámọ́ tolúwa ti dámọ́ oníkálukú nínú àwọn ìdánidúró ìdáradúró díẹ̀ tí olùmọ́wá tún yí àṣẹ níbi àyà yìí òun náà ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ní ọ̀dà àdéhùn yìí nítorí ọlọ́wọ́n bá ga ti gbé e? àsìkò owó ní ṣé kádámà kó tó sọ̀kalẹ̀ látàlí ìwá sílé ayé nígbà tó wà ní sámà nù lálìjáná lọ́dọ̀ ọlọ́run ni àdúgbà tó délé ayé tán ọ̀dà níbo gan ló ti ṣẹlẹ̀ eléyìí náà àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n sì fi mọ̀ ara wọn based on ibùládàmọ sọ̀kalẹ̀ sí ìbẹnú àwọn olùmọ̀ tí wọ́n ní ilẹ̀ kan bẹ àdúgbò kan bẹ ìlú kan bẹ ní ilẹ̀ India gbàtàdàmọ sọ̀kalẹ̀ báyìí ìbẹ̀rẹ̀ lọ sọ̀kalẹ̀ sí kódà. àwọn kan máa sọ ìpè àti ádámà àti hawa wọn kọ wára wọn àwọn ìmọ̀ tafsir wọn kù ní inú yàrá àlìjánnà wọn wára wọn ṣe wàhálà ká tó pàdé ìpè òbí náà padà ti pàdé àwọn kan wà ní ibì kan ní India àwọn kan ní rárá àyè tí tó di àràfá lónìí ibì kan níbi òkè kan bẹ́ẹ̀ ibẹ̀ náà ti pàdé àwọn olùmọ̀kan ní rárá ilẹ̀ kan láàrin maka sí tọ́ìf àwọn ìlú méjèèjì wọn ò jìnnà síra wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí èyí ọ̀kan bẹ́ẹ̀ tá a lè gbára lé torí pé ààrí ẹ̀rí tó dájú lápẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad ti pé ibì kan báyìí ibẹ̀ ládámà sọ̀ sí ibẹ̀ ni wọ́n sì ti pàdé ara wọn tọ́ bí ká fẹ́ pàkíyèsí sí òun ni pé áyà yìí sígbà tádámà dáyé tó délẹ̀ ta ni abilátọ̀ látòkè méjèèjì làwọn olùmọ̀ sọ òun ló bí gbólóhùn yìí ìbùlọ́lọ́wọ̀n ọba ló ti fọwọ́ wọ́ ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ nígbà tó dáyé tán ni tó délé orí ilẹ̀ tán ọlọ́run ọba ló fi ọwọ́ lẹ́yìn ló sì jọ yé e wípé àwọn eléyìí bí ó ṣe ìgbìmọ̀ àwọn tí ó ṣiṣẹ́ rere o àwọn ọmọ àlìjánná ni gẹ́gẹ́ bí hadith Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó wọ́n bí nípa àyà ó ní òun gbọ́ tó jíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wassalam tó sọ báyìí adíṣe náà àkíyèsí bẹ́ẹ̀ ó lẹ ẹgbà wa rẹ̀ lẹ ṣùgbọ́n àwọn ẹgbà wa mi bẹ tóun náà tó wá kàn nípa òun tiẹ̀ lálàáfíà ètò wa jẹ́ àdìsọ àbí òrẹ́ra nínú Jamiu at ti Umar òun ni wọ́n bi ànábì ní ìpè ádámà bó ni ọjẹ́ ọlọ́wọ́n bá níbẹ̀ ni bàtà ọlọ́wọ́n bá dá ádámà ó fi ọwọ́ ọ̀tún ẹ̀ ó fi ra ẹ̀yìn ádámà ó kó àwọn ẹ̀mí kan jáde ó ní ẹ̀ráwọn eléyìí àwọn tí mo dá fàlìjẹ́ náà yìí lẹ́yìn náà ó tún kó àwọn ẹ̀mí kan jáde ó fọwọ́ wá dáná ó láwọn ilé ìlọ́mọ náà àwọn kan wá fèsì níjọ́ náà wípé kí láwọn wá ṣiṣẹ́ sí kí láwọn dààmú ara wa sí fàfihàn alàmẹ́lì àti mọ̀tọ́mọ àjẹ́nà bá ti ń bẹ ọmọ náà ti ń bẹ iṣẹ́ òòlù yóò tún mọ̀ wá ṣe wọn ló ń ṣe ọlọ́run wa ní tọ́lọ́run bá dá ọmọ ènìyàn fún ṣáàlì jẹ́nà yóò mọ ọ̀rọ̀ ọ̀hún fún un náà ni ó sì kúlé lórí má dààmú ara rẹ̀ wọ́n wà láàkì má wò pé ìwé la wá mọ́ ọmọ wa flashback kọ́ sáda gbogbo ẹ̀ lẹ̀ rárá o bẹ́ẹ̀ ni wàyídá kọ́lákọ́lá abdulina istacmalahu bi amali ahli nnar hatta yamuta ala amali min amali ahli nnar fayadkhulu bihi eléyìí náà wọn tó bá ṣe pé iṣẹ́ náà lọ́wọ́ máa ó torí ẹ̀dọ́ mi ni iṣẹ́ náà náà ni wọ́n máa ṣe tó bá ṣe sọ. Àdìsí ń bẹ́ẹ̀ nínú Musnad Imami Ahmad, Abu Dawud wọn Nasa'i wọn Tirmidhi, olùmọ́wá ni wọ́n bìnà Abi Hatim, wọ́n bìnà Jarir, wọ́n bìnà Hibban àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìsinádùn rẹ̀ rà á lẹ̀ níwọ̀nba. Èyí tó tún wá tó tún jọ ibẹ̀ náà ládàá dúró ní hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu. وني قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم مسح ظهره فسقط من ظهره كل فسقط من ظهره كل نسمة هو خالقها من ذريته إلى يوم القيامة وجعل بين عين كل إنسان منهم وبصار من نور ثم عرضهم على آدم فقال أي رب من هؤلاء قال هؤلاء ذريتك فرأى رجلا منهم فأعجبه وبص ما بين عينيه فقال أي رب من هذا قال هذا رجل من آخر الأمم من ذريتك يقال له داود قال رب وكم جعلت عمره قال ستين سنة قال أي رب زده من عمري أربعين سنة فلما انقضى عمر آدم جاء ملك الموت فقال أولم يبقى من عمري أربعون سنة قال ولم تعطها لابنك داود الأديث أليس يقول eléyìí náà níbi tí a ti pàkíyèsí tó jọ mọ́ abala bíi tí a wà yìí òun náà ni ọ̀rọ̀ àbúrò rírà yìí olóṣèlú ọlọ́run ọba sọ báyìí màtọ́lúwa dáadáa màtà kò fọwọ́ ra lẹ́yìn ó sì kó jáde gbogbo ẹ̀mí tí olúwa dá. tí ó dà sáyé pa títí tí òfìdí àkèyàmọ̀ tó ti dá wọn tó ti wà ní àkọọ́lẹ̀ ọwọ́ ní wà fi àpẹẹrẹ àmì kan sójú ẹnìkọ̀ọ̀kan wọn nínú mọ́lẹ̀ ọwọ́ fi gbogbo wọn hàn ádámà pátápátá pé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ o gbogbo ọmọ náà bí ádámà yányá. wọ́n nígbà tó ádámà wá rí àwọn kan nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ó wá rí ìmọ̀lẹ̀ ń bẹ lójú wọn ó wá lójú ó wá rí ọ̀kan ó jọ lójú yàtọ̀ wọ́n ní olúwa ta lélẹ́yìí nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ olùrànwọ́ bá wọn nínú àwọn

fún ádámọ̀ dé ìlọ́dọ̀ ọ̀rọ̀ ìgbà tí ádámọ̀ wá lo ntí ọlọ́run ọba kọ̀ fún tán ó ti wà nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ti ní tó lò láyé ni ìgbà tí malakul maut malaika ti gbẹ̀mí dé faqal ádámọ̀ bá ní àwọn alámọ̀ yóò kọ́ nínú wọn rí à ṣe bó sì tẹ́kù okùn mo sì lógójì ọdún kí ló wá ṣe bọ̀lọ̀ wá wá kí lọ wá wá. wọ́n ní ìyẹn wọn sọ fún pèsè bó ti wọlọ́rọ́ máa kan nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tó ní kábọ̀ bọ́n ní fọ́tì fọ́tì bọ́n o adama ni rárá fajahada adam ni rárá o wọn ò bẹ́ni kankan o. wọ́n ní náà lọ fà tó fi jẹ́ pé àrọ́mọdọ́mọ ànábì ádámà nǹkan mi ń bẹ tí ó dá wọn lójú báyìí wọ́n sì máa jiyàn ara o àwọn àwọn àwọn òṣèré o àwọn àwọn ìbádẹ́wọ̀n kankan kò sí ní ti ń jẹ́ àwọn ìpìlẹ̀ tí ń bá bọ̀ àbáwọn ìpìlẹ̀ míì wọ́n ní náà ló fi jẹ́ pé ìmọ̀ tako àbí máa jẹ́ oníyàn jíjà lórí irọ́ ní ti ṣẹlẹ̀ rí o torí pé wọ́n ní bàbá ńlá wa ṣẹ̀kọ́ ọ̀rọ̀ yìí òun náà nídìí àwọn àkíyèsí kan. àdìsí wa ní wọn náà sì yà áàdà ọmọ anábì adama ti gbàgbé adama ló kọ́kọ́ gbàgbé ó sì gbàgbé pé òun ti fún àrọ́mọdọ́mọ àwọn kan wọn ní fanati àti lórí ìyá tó hù òun ló wá bí kí àrọ́mọdọ́mọ àwọn anábì adama náà káwọn náà máa gbàgbé àwọn kan ní tí wọn sọ pé ẹran gbàtẹ wáyé láìláìláìláì ò lè bá wáyé. wọn ni àwọn ọba ẹlòmíì bẹ yóò jiyàn ní wọn ọmọ jẹ káyọ̀ ń bọ lójú wa wọn sọ àdìsí rawahu Tirmidhi wa qala hadha hadithun hasanun sahih wa qad ruwiya min ghayri wajhin an Abi Hurayrah radiyallahu ta'ala anhu عن النبي صلى الله عليه وسلم ورواه الحاكم وقال صحيح على شرط مسلم ولم يخرج ورواه ابن أبي حاتم في تفسيره نحو ما تقدم إلى أن قال صح ببيناني يا دولودي إباس الصح آي وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم الآية آي الجاية àwọn olùmọ̀ tá dára tó ń bẹ púpọ̀ àwọn olùmọ̀ sì máa mú wá láti fi ṣe ẹ̀rí ìpèsè ìpìlẹ̀ ọmọ ànábì ádámà tí ń bábọ̀ wáyé ìpìlẹ̀ dáadáa ni o ó ayé tán làwọn factors kan ni wọ́n divert ẹ̀ pẹ̀lú ìwọ̀nda Allah subhanahu ìtẹ̀síwájú tó máa wáyé lówùrọ̀ ọ̀la ọlọ́run jà máa bẹ dáadáa lórí àyà yìí náà ni àtàwọn ọ̀rọ̀ míì tí olùmọ̀ wa tí wọ́n tún fi ṣàlàyé kó tó di pé a tún bọ́ sí àgbàlá míì láàrin ẹ̀rí àwọn nǹkan wọ̀nyí à ń try láti summarize àwọn nǹkan tí olùmọ̀ wa yìí tí wọ́n kó wa òun ló jẹ́ ká máa ká máa sí kí tiẹ̀ ní ntáyà ìgbà ń sọ àti nítorí kíni maqsudu ìrọ́dí al-mu'allif li hadhihi al-aya kíni àfàwà hafizul hakami kíni gbàlérò tí wọ́n fi mú àyà ìwá láti fi ṣẹ̀rí kò lè jẹ́ pé àní jáde kó lábẹ́ agbami topic abẹ́ olúwa kó má ṣàfihàn ṣe wa lédéédé kó sì jẹ́ àmọ́ bẹ́ẹ̀ lórí dáadáa abẹ́ ọmọ sàkọ́ dáadáa lé wa ọkọ̀ dáadáa fún wa ọmọ kọ jẹ́ kí kádàrá bó kò lé wa lórí ọ̀nà kò mú wa dó lórí tawhid la ilaha illallah lórí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad lóòótọ́ àti lódodo ẹ̀sìn rí ìlànà rí ìgbìyànjú lórí dáadáa ọlọ́mọ sàfikẹ́ wọ́n já sàṣẹ̀dànù wọ́n já kàṣẹ dànù ìlú wa mọ́sá ìyọnu sí wa ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa ṣèwálẹ́rú tí ń mọ̀ wá rẹ̀ ọlọ́run wọ́n ríra wa o wọ́n jọra wa lójú gbogbo ìwà tí sọ̀yàn di ẹni ẹ̀tẹ́ níwájú ọlọ́run lẹ́yìn náà níwájú ọmọ ènìyàn ọlọ́mọ́sá ṣọ́ wa ń bẹ̀ wọ́n ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa gbogbo àwọn ìyàwó àtúntò bọ́sàl kìyàmà ọlọ́mọsàbà àgbàgbọ́ wọn. àwọn kan mẹ́ta kan bẹ èèyàn gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bó ṣe wá nínú ẹgbàá wa látọ̀dọ̀ jíṣẹ́ ńlá Muhammad alákọ̀ọ́kọ́ ikú ẹ̀rí kò ṣeé kò sá fún ẹ̀rí kò ṣeé sá fún bẹ́ẹ̀ náà ni la rahata fi dunya ìyá yìí sọ pé ah, èèyàn wá fẹ́ sinmi pé àwọn fẹ́ wàhálà láyé ìṣẹ̀lẹ̀ ayé yìí kò sí kò sí ń tọ̀ ẹ̀rí yóò máa wá yóò máa lọ yóò máa challenge sí láyé wala salamata minan nas èèyàn sì lè là ìpè alágbájá ọ̀pọ̀ kúrò níbi ìsọnù àwọn èèyàn àbí máa máa sọ nípa èèyàn ntí èèyàn ọ̀fẹ́ ọgbọ́n tó ọ̀fẹ́ ọgbọ́n tí ọ̀fẹ́ gbogbo àwọn nǹkan yìí àdámọ̀lẹ́ ayé ni èyí tó yẹ kọ́mọ ènìyàn ó mójútó ni pé bóun ni ó ṣe rí ọ̀nà ọlọ́run ọba rẹ̀ àbẹ̀ olúwa mọ́sásánú ẹnì kọ̀ọ̀kan wa èyí tá a ṣe tá a fi rí ọ̀nà ọlọ́run kọ́lọ́run ọba kó fún wa ṣe wọn kó yọ́nú sí wa láyé kó yọ́nú sí wa lálùkìyàmà ọ̀là la إلا الله اللهم إنا نسألك هداك وجعل عملنا في رضاك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين